الحمد لله الذي وضع أول بيت ببكة مباركا وجعل زيارته ركنا من أركان الإسلام والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى واعلموا بأن الحج حج بيت الله الحرام عبادة من العبادات الظاهرة وهو ركن من أركان هذا الدين عباد الله الحج قصد بيت الله الحرام بنية العبادة في زمن مخصوص أي شهر شوال وذي القعدة وذي الحجة قال الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم الحج أشهر معلومة قال الله عز وجل ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر ومن كفر فإن الله غني عن العالمين قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس وذكر منها وحج البيت من استطاع إليه سبيلا نسأل الله عز وجل أن يجعلني وإياكم من زائري بيت الله العتيق ونسأله عز وجل يتقبل منا ومنكم صالح الأعمال أدوك يفهم ولهم وباوا ولهم وباتي أدوك يفهم ولهم وباينا لباتي أقبي إليه táǹpé ní alikaaba baitul atik ọlọ́run gbé e kalẹ̀ ọlọ́run wọ́n fi alubarika sí i la ọlọ́run ọba aláwọ̀ ṣe ní ààyè tálùbáríkà mbẹ́mbẹ́ òun náà ni ààyè tọ́lọ́run forí síbẹ̀ ọlọ́run ọba aláwọ̀ ṣe ìmọ̀lọ́lẹ̀ bẹ́lẹ́ náà wò ó ṣe ní ọ̀kan nínú àwọn orígun ẹ̀sìn Islam ọlọ́run ọba tó ṣe báyìí tó ní ká máa lọ sí Maka ọlọ́run fẹ́ ká lọ lè rí àwọn oore kan bẹ̀ ni ó sì láwọn àǹfààní tí ọlọ́run ọba aláàfẹ́ ká ṣe tábàlẹ̀ lọ mọ́kà ọba tó gbé mọ́kà kalẹ̀ fún wa láti fi tún ìmánì wa ṣe tún ìwà wa ṣe àti ìbádà wa ọba náà lọ́ba tá a dúpẹ́ fún gbogbo àwọn tá a ti lọ ọbẹ̀ náà nínú àánú rẹ̀ kọ́lọ́run mọ́sà àjá tó lọ sí gbogbo àwọn tí àti lọ kọ́lọ́mọ́sà àjọ rọrùn fáwọn náà láti lọ kọ́lọ́mọ́sà gbà lẹ́sìn fún wa ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad kọba gbogbo àwọn ará lè látàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ à ń jẹ́rìí ipe kò sí ọba tí a gbọ́dọ̀ sìn lábẹ́ sánmà lérí ilẹ̀ ọlọ́run tó sì lẹ́tọ̀ sí ẹ̀sìn náà lẹ́yìn ọlọ́run ọba wa Allah à ń jẹ́rìí pa anábíwá Muhammad ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni Ibadallah ẹ̀yin ẹrúsìn ọlọ́run ọba ìtẹ́kùnláhà ta'ala yóò dá kálọ̀ lè sálẹ̀kùn bẹ̀rù ọlọ́run nínú àwọn kan tá wáyé wá ṣe nínú ìbáàdà òun náà ni bàbá ti lówó kàtẹ́wó jọ kàsáwó jọ kàgbàmákà lọ kálọ̀ lè sin ọlọ́run bá wa. alhajju ìbáàdà min al-ibadati adh-dhahira ìjọsìn ni nínú àwọn ìjọsìn tí a máa ń fojú rí sáwọn ìjọsìn eréṣin méjì èyí tó jẹ́ pé a máa ń fi ojú rí àtẹ̀yítàyè fojú rí nínú àwọn ìjọsìn tí ẹ̀yin ẹ̀fẹ́ ojú rí òun náà gbàgbọ́ àti ìbẹ̀rù ọlọ́run àti ìgbáralé ọlọ́run ìbáradà ni ẹ̀mí ọmọ tiẹ̀ wọn náà ọmọ tèmi àmọ́kálukú máa rẹ̀ lẹ́yìn ọlọ́run àmọ́ náà àwọn ìjọsìn tó jẹ́ pé a máa rí báyìí tá máa pè ní muslim òun náà ni kéèyàn rọ́jú tu owó jọ kọ́ wá gba mọ́kà lọ kọ́ lọ lè jọ́sìn fún ọlọ́run ọba wa miami nínú ẹ̀sìn wa ẹ̀rí mọ́kà yìí kalọ́ mọ́kà wọ́n ní kọ́sìdù baitillahi al-haram òun náà ni kéèyàn ó di ẹrù kó sì mú tí ó jẹ dání kó sì wá dágbére fáralé àtàwọn ẹbí ipò òun lọ lè bẹ̀lẹ̀ ọlọ́run ọba wò kọ́sìdù baitillahi al-haram ilé ọlọ́run ọba tó wà ní maka kò sí nílùú mi lẹ́yìn maka tó jẹ́ pé kò sí ìlú tó lálùbáríkà tó maka kò sí ìlú tó dáa tó maka kò sí ìlú tẹ̀yìn tí máa ń lọ lè jọ́sìn fọlọ́run ọba tó lè gba kọlọmọba alá kọmọsá ìwọlá ní gbogbo àwọn tọ́lọ́wọ́n kádàrà pé wọ́n lọ́lọ́dún ní kọlọmọsá bá ní sọ wọn kọlọmọba alá kó gbà lẹ́sìn fún wa kọlọmọba kó fèrè kárí ẹni kọ̀ọ̀kan wa náà ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa fi zamani makhsusa bi niyyati al-ibada wọ́n ní mákàtà jẹ́ pẹ̀lú àníyàn pé à lè sin lọ kì í àníyàn pé à lè mọ̀lú wọ́n ní mákàtà ẹ̀mí náà fẹ́ lẹ́ bẹ̀ èyí torí àníyàn yẹn lọ àníyàn ìbáàdà bó ṣe dá níyàn pọ̀ òun ọ̀fẹ́ gbàgbà Ramadan yẹn lẹ́yìn náà ní kọ́ láníyàn pé mákàtọ́ ń lọ àníyàn ìbáàdà lọ dà kìí kọ́ láníyàn míì lọ́tọ̀ tọ́wọ́ láníyàn míì lọ́tọ̀ àníyàn yìí tó ní ni wọ́n kọ́ lẹ̀ fún wọn nípa hajj lẹ̀ fún àti gbọ́dọ̀ tún àníyàn wá ṣe ká tó lọ àìsí lọ nítorí pé òun tí máa fi aláàjì sínú orúkọ ti tèmi tèmi náà bá wà lọ́nsìn wọ́n ìdáadáa àníyàn yìí pé ìlọ̀lẹ̀ jọ́sìn fọlọ́hún gbogbo nǹkan bá ṣe wá ń ṣe lọ́hún ọ́ máa ṣe nítorí ọlọ́hún torí pé ìbáàdà ẹ̀yọ́ miami ó pàtàkì púpọ̀ nínú sẹ̀mí wa àti gbọ́dọ̀ sọ́ra fi zamani makhsuso àwọn àsìkò tá a máa lọ hajj yìí àwọn àsìkò tọ́lọ́hún ti yà lọ́tọ̀ ni kì í ṣe gbogbo ìgbà ni wọ́n máa lọ hajj umura ni wọ́n máa lọ ní gbogbo ìgbà ní gbogbo àsìkò ní gbogbo oṣù ní gbogbo ojoojúmọ́ umura àmọ́ hajj ọláwọn oṣù tá a máa ń lọ Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́n bá ní alhajju ọlọ́wọ́n bá ní ajitẹ́fẹ́ wá ṣe ajitẹ́fẹ́ ṣe ashhurun ma'lumat àwọn oṣù kan tá a ti ṣàlàyé fún yín àwọn oṣù kan tá a ti ṣàlàyé fún yín àsìkò yẹn lẹ́sẹ̀ hajj tó sì yín bá ti kọjá ẹ̀ lè hajj máa ibi ni a ti ní sí sunan nabi sallallahu alaihi wasallam alukura ni ó sọ̀rọ̀ kalẹ̀ súnà ní ọmọ sàlàyé ẹ̀ láfi ní àlè yọ súnà kó nínú koran àti lè yọ alukoran kó nínú súnà méjèèjì jẹ́ ńlọ papọ̀ ni bọ́kàn bá rí kejì kò lè dáṣẹ́sẹ̀ koran àtàdé sí nígbà ọlọ́run láàmọ́lẹ̀ ń sin pé tó àwọn oṣù kan tá ti mọ̀ ẹ̀hẹ̀n ta ló sàlàyé fún wa ẹni sàlàyé fún wa náà ni anabuwa muhammad sallallahu alaihi wa òun náà ni oṣù shawwal lẹ́yìn náà oṣù tẹ̀lẹ̀ qa'da lẹ́yìn náà oṣù tẹ̀lẹ̀ hijja oṣù mẹ́tẹ̀ẹ̀ta yẹn ni inú ẹ̀ láti mọ̀ sí hajj bẹ́ẹ̀ bá sí hajj nínú oṣù mi yàtọ̀ sí mẹ́tẹ̀ẹ̀ta yẹn falan yuqbal hajjuhu ọlọ́run ní gbà lọ́wọ́ ẹ̀ ọmọdé nìkan lè ní máa ń ṣe ní gbogbo àwọn ọjọ́ àtòsù ẹ̀rọ miami ibẹ̀ lọ́lọ́run ọba aláàtí sọ fáwọn pé ká máa lọ mọ́kà àwọn mí náà ń gbìyànjú tí wọ́n ṣe mùsùlùmí bá àwọn náà ń lọ bìkan ibi wọ́n ń lọ yẹn kò sínú àkọọ́lẹ̀ ìjẹ́ra kankan ẹ̀rí mọ́kà lílọ bá a ṣe ń lọ yẹn àṣẹ nínú al-Qur'an al-Karim ọlọ́run ọba Allah ó ní walillahi ala nasi hijjul bayt di dandan lérí àwọn ọmọ èèyàn kí wọ́n lọ lè ṣe hajj kí wọ́n bẹ̀lẹ̀ ọlọ́run ọba wò kan lillah kọ́ wá jẹ́ tọ́lọ́ kọ́ jẹ́ nítorí ọlọ́ walillahi ala nasi dandan ni ala dandan ni fún wọn tí wọ́n bá ti lágbára dandan ni tí wọ́n bá ti lágbára kí wọ́n lọ lè sáájì lillah nítorí tọ́lọ́ man istata'a ilayhi sabila ọlọ́run ọba ní ẹni tó bá lówó láàrin yín tó lágbára tó lálàáfíà ní báwí o man istata'a ilayhi sabila ọlọ́run wa man kafar ẹni bá wá ní òun ò ní lọ òun lówó ọlọ́run nífa inna Allaha ghaniyyun 'anil 'alamin ọlọ́run bá ní ní bùkátà sí hajj rẹ̀ kọ́dà fi gbogbo àgbà ńlá ayé gan ká má wá hajj ní bùkátà sí hajj yìí labbaika Allahumma labbaika tá ipe mo pé ọlọ́run innal hamda wan ni'mata laka wal mulk la sharika bá a ṣe ń fọ ọlọ́run mọ́ táǹkì yẹn ọlọ́run bá ní bàbá wa ọlọ́run ní kò sí nǹkan tí ó ṣe lára wọn àwa la ọlọ́run ti ń jẹ́ ọlọ́run pẹ̀lú títóbi rẹ̀ kó tó dá wa bàbá tún símọ́ yọ́ máa bẹ lọ́lọ́run ọba rẹ̀ pẹ̀lú agbára rẹ̀ kọlọmọsá wọlá àánú ẹni kọ̀ọ̀kan wa kọlọmọsá hajjina kọlọmọsá ilé ìwọ̀fẹ́ ní kọ̀ọ̀kan wa alhajju rukunu min arkan al-islam ají lílọ ó jẹ́ nǹkan tó fi jẹ́ muslim sọmọ pé òun kẹrùn lẹ́yìn tó dìgbọ́ lọ́n gbọ́ náà dandan òpó ìsìsìláàmù anábìnrin márùn-ún بني الإسلام والخمس النبي الإسلام تنشي أمالي لي وكمار شهادة أن لا إله إلا الله بلونغو وأن محمد رسول الله كيف يبقى النبي وإقام الصلاة كما كانوا وإيتاء الزكاة إما يزكاة تيوبا وزكاة النبي وحج البيت من استطاع إليه سبيلا النبي حجنا أراو كويسيني ẹni bá ti lágbára nígbà anábì náà sọ tiẹ̀ anábì náà ní ìtọ́lọ́nsọ sọ ẹni bá lágbára nìyí torí pé ájì ó ní ṣe pẹ̀lú àlàáfíà ó sì ní ṣe pẹ̀lú owó èyí lè lówó kọ́mọ̀ lálàáfíà kò lè lọ hajj èyí lè lálàáfíà kọ́mọ̀ lówó èyí lè lọ hajj àti kí méjèèjì ó ṣe kí ni àti kí méjèèjì ó papọ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa adìsíkí àtàláfíà ara kọ́lọ́mọ́ fi jẹ́ni kọ̀ọ̀kan wá ń yà á ní Abi Hurairah radiyallahu anhu ọlọ́mọ ayọ́nu sí afáwa afáwa Abu Hurairah kọ́lọ́mọ́ sábà ayọ́nu sí wọn qala nígbà táwọn wà níbẹ̀ ẹnìkan béèrè pé ayọ̀ ahmed afdol iṣẹ́ wo ló ní ọlá jùlọ kọ́ọ́lá ànábì ní ìmánu billahi wa rasulihi ànábì ní ìmàgbọ́ lọ́wọ́n gbọ́ náà ní òun náà lọ́lọ́lá jù ìgbàgbọ́ náà ní àkọ́kọ́ wa rasulihi lẹ́yìn náà kó o sì gbà ànábì gbọ́ ọgbọ́lọ́ngbọ́ ó sì máa ṣe súnà tí wọ́n ti ń dákọ̀ rasulihi yìí súnà ni wọ́n rí fàṣì wọ́n máa sọ pé òye sàálù súnà alùkùnrin wọn fẹ́ jẹ́ wọn fẹ́ jẹ́ alùnárì onídàkọ̀ jẹ́ alùnárì Eh, torí bídíà èyàn ní ṣe kọ́lọ̀ ń gbà lọ́wọ́ yẹn súnà náà ni wọ́n ní gbogbo ó ṣe súnà là náà fi kalẹ̀ fún wa nígbà tí ń lọ ànábì ní iṣẹ́ tọ́lọ́lá jù náà ní kọ́ gbọ́lọ́ gbọ́kọ̀ rẹ̀ mọ́ sí súnà kí ilá wọ́n tún wá béèrè pé thumma madha iṣẹ́ wo ló tún lọ́lá jù lẹ́yìn yẹn ànábì ní alhajju fi sabilillah òun náà ni kéèyàn lọ jihad láti lọ lè jagun sójú ọ̀nà ọlọ́run kí ilá wọ́n béèrè pé thumma madha iṣẹ́ wo ló tún ládá lẹ́yìn lẹ́yìn qala hajjun mabrur ànábì ní hajj tó yẹn ṣe dáadáa gbogbo tí wọ́n ní kó ṣe ló ṣe tí wọ́n ní kó má ṣe kò ṣe ó sì fàníyàn tó dá lọ ó sì ṣe bádà náà ní pípé ó sì darí wálé ànábì ní eléyìí ní iṣẹ́ tí ọlọ́run ọba aláàfọ́ lọ́lájú tó sì ní àlàáfíà jù ànábì ní alhajjul mabrur hajj tó yẹn bá ṣe dáadáa laysa lahu jaza illa aljanna kò sí kankan tọ́lọ́run sàn yàn àfi fi ولا أكبر ولا مباوى وعن أبي هريرة رضي الله عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال أفا أبو هريرة قال ما يونسي بابا أبو هريرة بابا لنبو أفا أقبع gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn wa ànábì sọ kalẹ̀ báyìí òun lọ́wọ́ sàlàyé rẹ̀ fún wa gbogbo ẹni tí máa wá ń takò Abu Huraira ó fẹ́ dasẹ́ hajj ìlú ni bí ó sì dàwẹ̀ náà rú tí ó dàrún rú tó sì dàtàwí dìrò bẹ́yìn bá ti fẹ́ ní ogun àbúrò rẹ̀ ra ẹ mọ̀ pé orúgun ẹ̀sìn Islam lọ́fẹ́ sí kínní lọ́fẹ́ dàrú tíra burúkú tí sì ń kàn yẹn àwọn ọ̀tá ìsìn lọ́kọ́lẹ̀ àwọn àbúrò rẹ̀ ra nígbọ́dọ̀ ọ̀rọ̀ hajj ọ̀rọ̀ wọn náà látún fi ń sẹ̀rí ẹ̀sìn táàfin lọ hajj jama àfọwọ́ àbúrò rẹ̀ dàlá ni ó ní khatabana Rasulullah ó ní anábì bá wa sọ̀rọ̀ ńjọ́ kan anábì ó ṣe khutuba anábì ni yá ayyuhan nas anábì ni mo pè yín ọmọ èèyàn qad lakumul hajja ọlọ́run ti ṣe ẹwà bẹ ilé ọlọ́run ọba wò ọlọ́run ti ṣe ní ọ̀ràn yẹn o fahojú kẹyà tètè tara ṣàṣà kẹgbàmọ́kà lọ kẹlẹ́ bẹ́lẹ́ ọlọ́run o fakọ́dà lọ jùlọ ọ̀kan nínú àwọn èèyàn tó wà ń bẹ̀ arákùnrin kan ó wá sọ pé akulla ami ya Rasulullah ṣe gbogbo ọdọọdún náà láàmà ń lọ ní dandan bẹ́ẹ̀ pé every year láàmà lọ bá a ṣe ń gbàwẹ̀ ní gbogbo ọdọọdún fasakata wọn lànà bí ọ sọ̀rọ̀ ànábì dákẹ́ àtàkọ́lá àṣà arákùnrin yẹn tún tún wílẹ̀ kejì ó ní akúlẹ̀ àánú ya Rasulullah ṣé ọdọọdún la máa lọ ó tún sọ lẹ́kẹta akúlẹ̀ àánú ya Rasulullah ṣé ọdọọdún la máa lọ nígbò ní ọlọ́run bá ní ọ̀ràn yẹn ní ká máa lọ àwọn táwọn ti lágbára ọkọ̀ọ̀lá nàbí law qultu na'am anábì ní ti bá sọ pé bẹ́ẹ̀ ni kẹ́ máa lọ lọ́dọọdún làwájà bá tí yóò sì rí bẹ́ẹ̀ ìpẹ́ gbogbo àmọ́ tọ́lọ̀ ń sọ fún mi ni pé tẹ́ ẹ bá tún lágbára lẹ́yìn alákọ̀ọ́kọ́ yẹn ẹ lè máa lọ lọ́dọọdún àmọ́ tẹ́ ẹ bá lágbára ọ̀kan náà ni ọ̀ràn yẹn fún yín nínú ìgbésí ayé yìí ajẹyọ ọ̀kan òun náà lọ́ràn yẹn fún gbogbo olùgbàgbọ́ òdodo tó bá ti lágbára tó bá tún wá ń lọ míì lẹ́yìn rẹ̀ gbígbà téèyàn kírun tán téèyàn ni náfìlà ni ó máa jẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba yẹn lọ́rùn rẹ̀ tí هذا دليل على أن الأمر لا يقتضي التقرار ẹ̀rí yìí ló já mà pé kì í ṣe ọ̀ranyàn fún wa lọ́dọọdún ká máa lọ lókùn ìgbà tá a bá ti lọ ti ẹ̀ẹ̀kan tó jẹ́ ọ̀ranyàn abẹ́lẹ́ nínú àánú rẹ̀ àtọ̀ranyàn àti náfìlà rẹ̀ kọ́lọ́mọ́sá jẹ́ ọ̀rọ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa fastaghfirullaha innahu huwal ghafurur rahim alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahabihi ajma'in أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله علموا أن للحج شروطه صحة الشرط الأول الإخلاص والشرط الثاني متابعة المصطفى صلى الله عليه وسلم في الحج أدوك أني أدعو لهم وباوة إكي لهم ولا لهم أنو لهم قبو جيسي لهم قبو بوان ودالي أتوان صحابة لا تقبو بوان وينيري أيوم أيامي نينو يسنوا ẹjẹ́ a máa jẹ́rìí ká máa fìdí ẹ̀ múlẹ̀ dídójúmọ́ ipé kò sẹ́ni tó yẹ ká sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn lódodo lẹ́yìn ọlọ́run ọba wa allah anabi wa muhammad ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni nínú àwọn nǹkan tó yẹ ká mójútó fáwa tí a bá ń rò pa lọ mọ́kànláyé wa ipe èmi náà rò pé tó bá dé èmi náà lọ àbáwá tá a ti ń palẹ̀mọ́ lọ́dún ní pé a lọ kọ́lọ́mọ́ kọlọ́mọba aláàkójá lọ káríṣẹ́ náà ṣe kọlọ́n já padà wálé pẹ̀lú àlàáfíà nínú àwọn nǹkan tá mójútó tá fi ní fowósòfò ó náà ní ká lè mọ̀ pé ájì ẹ̀sìn ẹ̀sìn sì ní ó ní bùkátà sí májẹ̀mú méjì kọlọ́wọ́n tó gbà lọ́wọ́ yẹn gbogbo ẹ̀sìn gbogbo tó bá ti bẹ̀rẹ̀ sí ó ní bùkátà sí májẹ̀mú méjì kọlọ́wọ́n tó gbà èyí ó mú májẹ̀mú méjèèjì ṣẹ tí ó ti mú ṣẹ àbọ̀mú kan ṣẹ́nu méjèèjì ìbáàdà yẹn ọlọ́run nígbà lọ́wọ́ ẹ̀ anábì lọ sọ bẹ́ẹ̀ ọlọ́run ọba lọ sọ bẹ́ẹ̀ mọ́jẹ̀mọ́ alákọ̀ọ́kọ́ fáwọn tábà fẹ́ lọ hajj òun náà ni pé an yakuna alhajju mukhlasa khalisa liwajhi illahi alkarim tábà fẹ́ lọ maka àníyàn tá a dá ni pé a fẹ́ lọ lè sin ọlọ́run a sì fẹ́ ṣe hajj náà nítorí ọlọ́run kálíbà àgbàládá látọ̀dọ̀ ọlọ́run gbogbo iṣẹ́ pátá anábì ní nàmìlà ṣe láyé yóò ní ìdí pàtàkì kẹ́yìn torí ẹ̀sẹ̀ lọ́wọ́ wá jẹ́ bàádà nítorí torí ẹ̀ṣẹ̀ yẹn òun náà ní ládá tó gbà tó wá jẹ́ pé torí ọlọ́run <laughs> ọlọ́run fún ní ládá tí ò bá jẹ́ torí ọlọ́run ọlọ́run ní fún ní ládá nítorí torí ẹ̀ṣẹ̀ yẹn ó lè wá rí oṣù lè má rí al-ikhlas ayyuha al-hujjaj gbogbo ẹ̀yin alálàájì lọ́kùnrin lóbìnrin ẹlọ lè mójú tó mọ́jẹ̀mú méjèèjì alákọ̀ọ́kọ́ òun náà ni kẹlọ mọ́ka nítorí ọlọ́run ọlọ́run ni wa ma umiru illa liya'budullah ọlọ́run bá ní àpá wọn láṣẹ kan wá sí nǹkan kan lé ayé àfi ká máa wá sin ọlọ́run ọba mukhlisina lahu ddin tí wọ́n ti fẹ́ sin ọlọ́run ọba kí wọ́n ṣe nítorí àwọ̀ ọlọ́run kí wọ́n má ṣe nítorí ẹnì kankan lẹ́yìn ọlọ́run ó ti jẹ́ pé ìbáadà ni o torí ájìnà ara ìbáadà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n lọ mọ́ka lẹ́ni kan lè tún àníyàn wọn ṣe wọn náà wà ní rẹ̀ kí ló dé tó fi sanwó ẹlòmíì lọ lè rajà lọ́hùn ni ọkàn fi ájì ìbojú kọ́dà lọ lè tako òkè lọ́hùn ni ọkàn fi ájì ìbojú lọ lè ṣe bàjẹ́ lọ́hùn yóò sì fi ájì ìbojú lọ lè ṣe fáàrí ha ọlọ́mọ́kà lọ́dún ha àníyàn rẹ̀ nìyẹn ọjọ́ pé àwọn èèyàn tí wọ́n ti dé hajj ẹ́ rí pé ṣáájú ní kò ní lágbára lára wọn eléyìí ń bùkátà kẹ́ni kọ̀ọ̀kan wa kádàkùn tòlùfẹ́ lọ́wọ́ wa ká má jẹ́ iṣẹ́ jóná owó yẹn pọ̀ wàhálà yẹn pọ̀ kí n wá ṣe gbogbo ẹ̀ tán ká má wàá kọ́ hajj ilẹ̀ fún yẹn bóò láti mọ̀ pé yẹn ń ṣe kárí ni lérí hajj rẹ̀ òun náà ni kọ́ máa rẹ̀kọ́ọ̀dì ah, ara rẹ̀ ọmọ sí fídíò kọlù nígbà tí ń ṣe bá dà lọ báwọn yẹn bá ń bẹ níbi wọ́n ti ń ṣe labbaik Allahumma labbaik yọ ma fídíò yọ ma upload ẹ̀ ṣe internet yọ ma send ẹ̀ ṣe whatsapp àti àti kò ní mẹ́kọ́ ti báyà àti lọ sí haramu àtúndé haramu oye ó bẹ̀rẹ̀ tawaf ló ti ma ṣe fídíò yọ ma send ẹ̀ bí ṣe ń ṣe fídíò ẹni fídíò yẹn ń pàṣẹ yẹn rẹ ọba tó débi sàfà àti mọ́ríwá yóò tún ṣe kọ́dà kò ṣe tán ó ti ṣe tán lẹ́gbàá tó ṣe tán lọ́sẹ̀ wá sẹ́ndì tó rìkọ́dì níbo ti sẹ́ndì sáwọn èèyàn yẹn àníyàn tó ọ̀dà náà lè wí kán rí fóun ṣe iṣẹ́ hajj wọ́n sì parẹ́ fún torí pé àníyàn tó fi ṣe nìkan lè rí ọpọ́n ṣe ọ̀tọ̀ ní pé èèyàn ti parí iṣẹ́ hajj èèyàn jòkó nu yàrá àwọn ọmọ rẹ̀ ìyàwó ẹ̀ ọfẹ́ sí fídíò kọlù fún àwọn fámìlì ẹ̀ ọ̀tọ̀ nìyẹn torí pé ńgbà yẹn ò sì bá dà àmọ́ lásìkò tó ń ṣe ìbáàdà lọ́wọ́ ìjọsìn tọ́jú pé ẹ̀mí rẹ gbọ́dọ̀ máa gbọ̀n rírì lẹ́yìn náà gbọ́dọ̀ fọ́kọ́sì pé òun sin ọlọ́run nígbà tó ń kírun tó ń gbà wẹ̀ ni ẹ̀yọ́ máa ya kéèyàn ọmọ kírun lọ́wọ́ kó sì máa ti fídíò kọlù ẹ̀ kó máa sẹ́ndì sáwọn èèyàn pé ẹ̀rùn tí mo kílẹ̀ kan ni mo sẹ́ndì sí yẹn sàmọ̀ pé òun náà ti mọ̀ pé iṣẹ́ òun ti bàjẹ́ kò sí àtọ̀ láàrin òun àti kéèyàn máa ọmọlẹ̀ jókòó jamarat ọlọ́mọdé sẹ́wọ́ bàjẹ́ o ọ̀làgbàrà ọ̀rọ̀ àwọn èèyàn àwọn èèyàn mọ̀yàmá wọn ò lè má sí torí kọ́dà ọ̀pọ̀lọpọ̀ àwọn tó pọ̀ nínú àwọn tó ń la hajj àwọn olówó ti mọ̀ sí lọ́sìn ẹ̀hẹ́ ìwọ́n tó wá ti owó jọ tó dé pé ọlọ́lọ́mọdún tó tú ṣe wàhálà kó tó tówó yẹn jọ tó tó wá dé hajj kọ́ ọmọ kọ́ṣe àwọn tí wọ́n ní kan ṣe ẹlòmíràn lóhun ti wá nígbà forty times thirty times gbogbo ẹ̀ náà kò sí ìtàn kọ́ lẹ́mẹ́ọ́ torí pé kàn ká ni ìpè ájì mi di twenty times ó di thirty times <laughs> ọlọ́mọṣà ìṣàánú ẹni kọ̀ọ̀kan wa ọlọ́mọdé ṣe wọ́n bàjẹ́ ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ọmọjẹ̀mú òun náà ni mùtábàá tábà sí hajj kábèrè tábà dé maka ìpè bóòlù anábì ṣe ṣe hajj bóòlù anábì ní lè ta'khudhu anni manasikakum anábì ní hajj ni mo ń ṣe yóò ẹ máa wò ó bí mo ṣe ṣe gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ni kẹ́ ẹ máa ṣe ti ń bá lọ tán ẹyọ kan tánábì ti ṣe náà nìyẹn anábì ò tún ṣe mí lẹ́yìn rẹ̀ mọ́ ajẹ́ ọ̀kan náà lànàbí ṣe ànábì ní lìtà àkóso àmì bí ṣe ń ṣe torí bí ṣe ń ṣe yàgò sínú koran ẹ kàn sí hajj lọ́wọ́ àmì bí ó ṣe máa wá sí kọ̀ọ̀kan yẹn òun náà ṣàlàyé láfi ní òòlè ju súnà sẹ́yìn kọ́ lọ́fẹ́ sẹ̀sẹ̀ ànábì níbi ṣe ń ṣe ẹnì kẹrìmà ṣe o bóòlù ṣe wàá mọ̀ bá ànábì ṣe ń ṣe torí pé oríṣi àwọn àwọn àwọn àfáà àwọn náà ń kọ́ àwọn èèyàn lọ àwọn fún ní bídíà àwọn náà ń kọ́ àwọn èèyàn lọ àwọn lárúbáwá tán jẹ́ alùsùnà wọ́n wà ní maka tí wọ́n rí tíyín káwọn kọ yín lẹ́sìn tọba ti wá rí pé àwọn tó bá lọ bóyá bí tó sí owó san sí àbẹ́nìkan lọ́rùn ọlọ́mọ́kà ọkàn bá rẹ̀ láàrin àwọn èèyàn tó rí pé ha wákà làwọn eléyìí ń dá ìranu làwọn eléyìí ń ṣe yá tètè wá tẹ́ǹtì bí táwọn alùsùnà bá ṣe kí ni tí wọ́n bá wà àwọn alùsùnà ni wọ́n máa ń ṣídọ́ọ̀sì lérí ẹ̀sìn tẹ̀lé àwọn tọ̀hún wọ́n sọ ẹ̀sìn di business wọ́n sọ ẹ̀sìn di eré dáńdáwákà àwọn obìnrin àwọn akọ́ra wọn káàkiri yàwó yàwó ọlọ́mọsá sọ ní kọ̀ọ̀kan bí aburú bẹ́ẹ̀ ẹ̀ka mọ́ lọ́lẹ̀ parọ́ mọ́sálásí kan bẹ́ẹ̀ mọ́sálásí àlìjánu ni téèyàn bá ń wọ́ ma ibẹ̀ ni ó ti wọ́ ma ẹ̀dá sọ́dọ̀ àlìjánu lèèyàn ti wọ́ ma bọ́dọ̀ lọ kọ́lọ́mọsá ìṣàánú ẹni kọ̀ọ̀kan wa wọ́n ti ní àwọn àwọn fàbú yẹn tó ti pọ̀ rẹpẹtẹ ọlọ́mọsá sọ mọ́jà kó sọ́wọ́ o mọ́jà sọ́kọ̀ wọ̀ mọ́jà sọ èèyàn bá lọ kọlọ́mọba aláàkọ́mọ́sá gbà lẹ́sìn ní kọ̀ọ̀kan wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa eléyìí ni mọ́jẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kejì ṣùrùtù ojúbi alhajj owó tó wá fẹ́ lọ mọ́kà inú àwọn nǹkan tó jẹ́ dandan tó jẹ́ mọ́jẹ̀mú lára rẹ̀ kí ájì ò tó sọ̀rọ̀ àyàn lérí ẹ̀ fún gbogbo yẹn náà ní pé èmi náà lọ mọ́kà èmi ẹ mùsùlùmá ẹni tí ó lọ mọ́kà kó jẹ́ mùsùlùmí bàbá oní Ṣàngó bàbá oní Ṣàngó ò lọ mọ́kà kọ́dà kò gbọ́dọ̀ kó yàn lọ nítorí pé ẹni tí ó mú yàn lọ mọ́kà yóò nítorí yàn lẹsẹ mùsùlùmí ni kò sí ti ń kan ẹ bàbá Sunday pé sanwó tiwọn náà kò sí kò ní bá yín lọ tàwáfù kò ní lọ mùsùlùmí kò ní lọ àràfà yóò mọ sùn nínú ilé èyí náà máa wò pé ṣé kí ló tó jáde pẹ̀lú àwọn yòókù wọn ní kiriyoni ipe chairman kan lọ́ràn wá sí maka báwa ṣe ń ṣe sìláàmù tilẹ̀ yorùbá ni ìgbà táwa wà lọ́hùn àríṣà sí wọn dáadáa tipátipá gan ni ó borí èmi wà tajà ni èmi gbé kókè wa ẹni bá ti gbé kókè ẹni bá gbá mú kò sí ìjọba tó lè bẹ̀ wọ́n tí wọ́n fi ní gérí ẹ̀ mi ò níjọba wọn pé ó ti gbé kókè wọlé yẹn ó ti dá problem lẹ́sìlù báwo bá ti ń singbẹ́rẹ́ tó ń sógun tajà tó ń rí nǹkan mọ́sọ́ọ̀bù tó ń sùn kan kọ́ tó ń sẹgbẹ́ awo ẹgbẹ́ múlẹ̀ ẹjọ́ ń sin Ṣàngó ẹjọ́ ń sin Ọya òun náà nígbàgbọ́ nínú Ọ̀ṣun onígbàgbọ́ nínú ìgunnukó lákòjọ wọ́n sanwó mọ́kà nítorí pé owó mọ́kà tó san òfò ni ọlọ́run ọba ni wọ́n máa mọ̀ náà àhùn àǹtùkọ̀ bá dàmíhùn nàfàkọ́tùhùn ọlọ́run ọba ní kí ló dé tí wọn gba gbogbo àwọn ìnáwó tí wọ́n ná sínú ẹ̀sìn ọlọ́run ọba ní kí ló dí wọn lọ́wọ́ tí wọ́n fi gba ìnáwó tí wọ́n ná sínú ẹ̀sìn illa annahum kafaru billahi wa rasulihi ọlọ́run ọba nítorí pé wọ́n ṣe kèfèrí ni ẹni ọba ti gbọ́ ọlọ́run gbọ́dọ̀ gbà nábì gbọ́ gbogbo ohun tó ná tó òun fẹ́ fi lójú rere ọlọ́run kò ní lójú rere rẹ̀ ayà takò níyàn yí pé tó lọ hajj tó kó tó kówó lẹ̀ kọ́kọ́ lọ lè bọ́ra kúrò nínú bọ̀rìṣà àti ẹbọ àti ìgbàgbọ́ nínú ògùn ẹ̀ torí gbogbo ẹ̀ náà wọ́n ń pèlè ẹbọ papọ̀ ẹlẹ́ẹ̀kejì ayẹkùn náà àkìlà kọjú onílàákàì ájì ọ̀sọ̀rọ̀ àyàn fún wèrè kọlọmọdé rí warú ọ àyẹkùn náà bá lè ra lẹ́yìn náà ó ti bàlágà tó bá ti bàlágà ájì ọ̀sọ̀rọ̀ àyàn ní eré rẹ̀ àmọ́ tó bá ti bàlágà báyìí o gbọ́dọ̀ máa tún máa béèrè pé ṣé ájì ti sọ̀rọ̀ àyàn tó bá ti lówó lọ́wọ́ tó lálàáfíà ọ̀pọ̀ mọ́ fifteen years owó ń bẹ lọ́wọ́ ẹ̀ o sì ti lálàáfíà àbò orí àmì kan náà àwọn àmì tẹ́yìn fi bàlágà kọ́ lè sanwó mọ́kà náà ọmọ sixteen years ń lọ mọ́kà tó bá ti lówẹ̀ lọ àbí bàbá rẹ̀ ràn àbó náà ṣiṣẹ́ yàtọ̀ sí ìyàwó ìyàwó bọ̀ ẹ̀ olórí burúkú làwọn yẹn torí pé àwọn yẹn ń pààyàn lẹ́kùn lọ mọ́kà ní bá ti ń pààyàn lẹ́kùn lọ mọ́kà ọlọ́run nígbà hajj rẹ̀ bọ́lọ́ mọ́lá ọlọ́run nígbà lọ́wọ́ ẹ̀ torí pé owó haram oyè àìsí jọ́sìn fọlọ́wọ́n ọmọ kékeré tó jí ń jí ẹ̀ sixteen years 15 eh, years o le lọ hajj ṣé wàá rọmọ ọdún méjì ọdún mẹ́ta tàbá gbé lọ hajj ìjẹ́ onílàádá onílàádá àmọ́ wọn ní kọlẹ̀ fún bàbá rẹ̀ tó mú lọ ní wọ́n kọlẹ̀ fún nígbà náà bí n sálàyé nípa hajj arábìnrin kan ọwá ní bá hajj ó gbé ọmọ rẹ̀ lọ́wọ́ báyìí ó ní sọmọ kékeré yìí tó mú gbé hajj anábìnrin naam hajj anábìnrin hajj ilẹ̀ fún àmọ́ wọ́n ọjẹ́ ìyá rẹ̀ ìwọ ló ní ládàá náà ó dìgbà tó ń bá bàlágà yọ́sẹ̀ wá sí ájì títí ẹ̀ alhuriya àwọn àlùfáà náà fi ní àhájì tá a fẹ́ lọ kárí pé àwọn ọmọdéẹ̀mú yìí ó pé alhuriya ni kọ́ jẹ́ ọmọlábí kí ni má jẹrú wọn ní ájì ọ̀sọ̀rọ̀ yẹn lérí ẹrú lẹ́yìn náà ẹlẹ́ka àwọn yẹn kún ní mustati'a kọjá ẹni tó ní agbára láti lọ tí wọ́n ní èèyàn lágbára maka òun náà ní pé ó lówó ó sì lálàáfíà kọ́lọ́ mọ́ba láfíà wa jẹ́ kọ́lọ́ mọ́ba aláàkó sínú afẹ́ nìkọ̀ọ̀kan wa lẹ́yìn náà tó bá jó obìnrin àwọn afá fi kún pé kó ní alimaharamiya kó ní ọkùnrin tí ó tẹ̀lé tí ó bá rọ́kùnrin tí ó tẹ̀lé ájì ò ti sọ̀rọ̀ yẹn lérí ẹ̀ kọ́dà bá alìkìyàmọ́ ọlọ́run ní jẹ́yà bọ́yá bàbá rẹ̀ bọ́yá ọkọ rẹ̀ bọ́yá búrẹ́ tó ti bàlágà ẹ̀gbẹ́ tó ti bàlágà ọ̀nkù rẹ̀ gbogbo àwọn tó jẹ́ pé wọn ò lè fẹ́ àwọn maharamu ẹ̀ ànábì ní la tusafiru al-mar'atu obìnrin ò gbọ́dọ̀ dátrahu illa ma'azi mahrami àfi kó tráfù pẹ̀lú maharamu rẹ̀ nínú àwọn travels ní hajj lílọ obìnrin ò gbọ́dọ̀ dátrahu ìbá jẹ́ hajj bá má jẹ́ hajj èyí táwọn àfáà dúró lélẹ́rí ni ẹ̀ láwọn tó pọ̀ jù náà wọn àfáà ló sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwa tá ń lọ láti bí ìtàwọn tí wọ́n bá wá sí físà máa ń ṣe tí wọ́n fẹ́ ṣe físà umura àti wọ́n fẹ́ ṣe físà hajj tí wọ́n máa ń ṣe ni pé wọ́n wá obìnrin kan láti ọ̀yọ́ wọ́n lè máa brọ́dà kan tó wà lẹ́kọ̀ọ́ wọ́n lè pásítọ̀tù wọn papọ̀ wọ́n wá gbé fáwọn Lárúbáwá àwọn sì wá sáyẹ̀ àwọn gbà pé ọkọ rẹ̀ máhàrámù rẹ̀ àbí àbúrò rẹ̀ lọ́kùnrin òní lọ o lè dá prósẹ́sì físà obìnrin lóun nìkan abẹ́yìn òní mà bàbá ti dán wọn fún kálukú ní pásítọ̀tù rẹ̀ kálukú ọmọ lọ ẹ ti wọlé nìyẹn jàǹbá tí wọ́n ń ṣe kíní tí wọ́n ń ṣe nìyẹn tó ló dé tà lábẹ́bí ni gómìnà wọn máa dá travel nítorí fitna nítorí wàhálà nítorí pé obìnrin adá wọn lọ́lẹ̀ adá wọn ní ọjọ́ adá wọn ní èèyàn tí ẹ̀mí wọn fúyẹ́ ó lè dánwò sí kọ́ máa ṣe kan mí Imam Shafi'i àtàwọn afáàkan làwọn nítò tábà rí àwọn obìnrin tí wọ́n pọ̀ tá a fọkàn balẹ̀ wípé kò sí onímọ̀nàmọ̀nà láàrin wọn tó àlejò ìyàwó wa sáàrin wọn tọkàn balẹ̀ tó ọkàn balẹ̀ ń bí ìjọkàn balẹ̀ lọ́hùn àtàwọn afọ́ àkàn àwọn nítọ̀ àwọn sọ yẹn tó ọ̀rọ̀ méjì tó ń sọ náà ni àmì ìtọ́ láti ìsìn tó fara bọ̀ tó fẹsẹ̀ múlẹ̀ ó náà ni pé kódà kóbìnrin nìkan máa dá lọ hajj àwa rí sáàsì wọn lọ́hùn ọ̀tọ̀ ní tẹ́lómi ń ṣe ọkọ̀ sì ń bẹ́lẹ̀ ọkùnrin mi olójú kòkòrò ájì lọ́wọ́ sí ìyàwó ìyàwó ní ọ̀nàjúmọ́ àdánwò yẹn pọ̀ rẹpẹtẹ ọlọ́mọṣà ìṣàánú wa nídìí bẹ́ẹ̀ ẹ̀dá kùtù tọ́lọ́mọ bá wa àwọn tá a bá lọ àtàwọn tá a ń dà ní àpáwà náà padà lọ tá a bá lówó ẹ̀já máa pé iṣẹ́ ńlá ni o iṣẹ́ hajj kìí ṣe iṣẹ́ àwàdà iṣẹ́ hajj kìí ṣe iṣẹ́ ìmẹ́lẹ́ ó tọ́jú àlàáfíà ó sì tọ́jú ọkàn rẹ̀ ó sì tọ́jú àrísìkì tọ́pọ̀ tó fi sin lọ mo bẹ́ lọ nínú àánú rẹ̀ gbogbo àwọn tí a ń lọ lọ́dún ní kọ́lọ́mọ́sá jẹ́ ọ̀rọ̀ fún ní kọ̀ọ̀kan wa gbogbo ata ti lọ kọ́lọ́njá tún lọ sí gbogbo apáta kọ́lọ́mọ́sá wa gbà lẹ́sìn fún wa ọ̀là agbára ọlọ́run ọba wa ọ̀là àánú ọlọ́run ọba wa ọlọ́mọ́sá bá tún lù wá ṣe o iṣẹ́ tẹ́ni kọ̀ọ̀kan wá ń ṣe ọlọ́run fi bára kàṣí àwọn tó rẹ̀ nínú wa ọlọ́mọ́sá bá fún lálàáfíà gbogbo àwọn tó rẹ̀ ọlọ́mọ́sá bá fún lálàáfíà gbogbo àwọn tó rẹ̀ ọlọ́mọ́sá bá fún lálàáfíà gbogbo àwọn tó jẹ gbèsè ọlọ́mọ́sá bá ní gbogbo àwọn tí wọ́n wáyàwó tí wọ́n kọ tí wọ́n wọ́ ọmọ ọlọ́mọ́sá dá wọn lóhùn gbogbo àwọn ọmọ tí wọ́n ti yàn dáadáa ọlọ́mọdé wọn rà padà síbú àwọn tí ò ti dùn máa wa ọlọ́mọsá dùn wánú lára wọn ọlọ́run àbíọ́ orílẹ̀-èdè wa ọlọ́mọdé arógun mọ́jà rí wàhálà ọlọ́mọsá fi ọlọ́kan balẹ̀ ọlọ́mọsá falbarka ṣiṣẹ́ wa ọlọ́mọ bàálà kọ́ sínú sẹ́mi wa ọlọ́mọ bàálà kó síwá lórí rẹ̀ ọlọ́mọ